أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجلس والطاغوت واستمسكت بالعروة الأخرى لا تصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم الإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأهل الأخوة من لساني يفقه قولي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 وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون Let's àǹtọ́ mú rí ni. ìsọmọ ẹni bá sì tó mú rí yẹ ẹgbẹ ni. ajú ọmọ rí dẹ̀ yà sí ẹ̀yà nù. avọ anabrakasi ọmọ rí dẹ̀ yà sí ẹ̀yà nù. oyitubo anabrakasi ọmọ rí dẹ̀ yà sí ẹ̀yà nù. mi kò mú rí ọmọ tó nẹ̀ nẹ̀ nẹ̀ dọ́tún isene naani ama wasa shahi ni yomori da sita omori omori ye baani anyi se ne zo tuna na izo na owi ina na za izo ya mi mi mi na na za ama me omori wa kaha saka ye inna alladhina inna alladhina tad'una min dunillahi lan yakhluqu dhubaban wa law ijtama'u lahu وإن يسلكوا من ذبابه شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب إن الذين يدعون من دون الله omurika we sonu atubo nini luwa heke nini ma na omori inori ọnụ adọ nini omori ọka lan yakalokwu dubebe isi

lẹ́nu àkùránì yín rọ ọ́ yẹn. àgbẹ̀ ní pìtì rẹ̀ sọ hẹ̀ tuosu yìí nìyẹn náà lè orí àmì ti bìrà àbẹ ti bìrà dán orí àmì akọ àgbọ̀ òwúrẹ́ gàáyìn òwúrẹ́ yìí máa ɛɛ owori pakɛ ɔrɛvajɛ ɔnà ɔkɔnɛbìlì iná bẹtẹbẹrẹ pìtì àbójúlò òwúrọ àhẹkẹ.

orí ẹ̀rọ pẹ̀tẹ́ india bá akùnye bá bá sẹ́yìn ẹ̀yìn orí akẹ́ mẹ́tọ́ ní madina akẹ́ ti saudi ẹ̀rọ kẹ́kẹ́ ẹ̀yìn orí ọ̀rẹ́ kọ̀rọ̀ náà lọ amáyísí amáyítú okùn islam bẹ́ẹ̀ sì ṣeré àjẹsẹ́ ẹ̀wọ̀n india ẹ̀wọ̀n russia ẹ̀wọ̀n china ɛkura banyabanya ne na ɛkura banyabanya ne deba di ndi bia do inu kawa yi bawore so america bawore so ɛɛ ete kuro yi no britain uk bawore yi britain ne london dema so africa abɔkɔ africa na awɔ ɔkɔ ni bi ɔkɔ ni bi somalia ɔkɔ ni bi niger ɔkɔ ni bi kuwait ọkọ̀ ní nigeria ọkọ̀ ní senegal àbúrò ẹ̀mẹ́ta ní hìrọ̀sọ́tì sọ́ọ̀mọ́rí yìí akọ́ abẹ́ni ní group pt dáa ẹ̀kọ́ ká ẹ̀ẹ́ akọ́ ní gbìyànjú dáa kàkà bẹ́ẹ̀ ní ẹ̀yìn rọ ẹ̀ ànkọ́ bàbá ẹ̀yìn rọ ẹ̀ òmùrí ka isi isi ẹ̀nà ẹ̀rọ fún wa ẹ̀kọ́ wa bẹ̀ fi dáa kàkà ẹ̀yìn rọ. لن يخلق ذبابا ولو اجتمعوا أولا انام تنسي اوزي يا بن توبا اتن نظنيا اكل سوابا به ده طارا يم لن هل ابدا نفي مؤبد الى يوم القيامه تنتيبا muri kenyi sabuna kezu إسي isi lati onto Eri ohisi omurisho mapedwe. Kanava inamara leta inuna. Okoli bisosoli enavo tuna. Okoli butukuru enavo tuna. Oya kubihile ihile enavo tuna. Oniri bilimane ma no be o ni. ni here.

láti ohun tí ó mọ̀ ní ìwòsàn. ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn pẹ̀lẹ̀ sọ́nà èsì rẹ̀. dọ́ọ̀tí ló ti kèrò káyọ̀ kẹ̀mẹ̀ mọ́mà bá àkọ́wákà kẹ̀mẹ́. ẹ̀nẹ́rùn láti ohun tí ó mọ̀ ní ìwòsàn. omori ọ̀hí orí ẹ̀nẹ́ náà ọ̀chẹ́ náà mèrè ntọ̀ ọ̀nyọ́nọ́kùn. ọ̀nà amanyere ọya ehuru nwụna ịnụ na amasị shafi n'ihe omorihi ịna abụ na amasị n'ishi puku omorihi na ịna mara nyere ọya ịna nyere ọya kwanụ anyị na nyere ọya na-aka asị asụwa telu omorihi ebe achadu omorihi iwa ịnụ mọtụ nọ na ọkwa ọ na-akwa n'elu ọkwa n'ụgbọ na ọ ga kene ịnụ na ọ kene ana bi kafiri awaye ne kanyi ono le kafiri anasishi anasishi ono muri ono muri tobe amene polo de ile grima de ile kaye en salome Slash wa chomo. Sallallahu alaihi wasallam. iri tuka ili ne mwane ili unene kafiri kafiri diye diye na na de nyine tedire na na ne ana ro ke na ne na na du ne tuni ke inu banye na dai wa ne shu ana yi ne wa ne nya yi ni ne na ko o ka bo o ka bo o e ani e ani slọ́tù ọjọ́ mú ní ìrìn àwọn ẹ̀hùrù mú sọ ó máa lọ ọ̀rẹ́ ayọ́ ni a náà sì fi ṣírkù kọ́ mọ́rí náà an ka nabi uzayi annabi isa ọ̀rẹ́ ayọ́ amma a sọ́wọ́ tọ̀nù lómìnirí ẹ̀bẹ́

ẹ̀dọ́wọ́ ọ̀nù ti yẹ kẹ́ tó yẹ bàbá jẹ́ ọjọ́ kílè lọ́sẹ̀ ní àbẹ̀. Jẹ́ndà àkùrẹ́ṣẹ́ máa dùn òkú ẹ̀. Lọ́sẹ̀ tó mú mi. Wọ́n yìí sátítì ló jẹ́ ọba fẹ́. Lọ́wọ́ ṣáyà kò ká ọ̀rọ̀ náà wọ́n. Ìjọba náà rẹ̀ mẹ́tọ́ sí fún ọmọ rẹ̀ fún ọmọ rẹ̀ sọ́kà mẹ́tọ́ àwọn.

ebebe aba abanyi iri ogboro ama soro na me do me le banye bi bus bisika ujan odon lo so ina boya han boya han boya ebi bo oro le mi lo su kuyan oya e eh, wa ma ka ko omori omozi always ka ka ka eh ije ne ene re iwo omori ha juzana mama arasi shiri arasiri evaizana nam arasi mishiri kuko murina dima wana kaka ji anu yete anki ile shiri ko ne kan na yene ohe ti shiri ku avaiza obi emesu jozi case kai kama yene ni ab ile shiri ko me me kwata me me fa mo Lọ́tún tó mú ní ìlú. Ọ̀rẹ́ bàbá nẹ́nẹ́ náà ni. báyẹ̀ na ya láì náà jẹ́ tene tẹ́lẹ̀ ní su àyàkọ̀ ha wọ́n bẹ̀rẹ̀ na náà kó alábẹ̀ náà kó agọ̀ túnisì ni dere isi tónà ní dèrè ọmọdé kò lọ́nà lẹ́wọ̀ tónà iná ẹ̀ wọ́n bẹ̀ sika kàkà yìí áhà kàkà níbi ìsà áhà sọ tónà na tó mú n'i ka arihi meyi ɔni tɔmɔtɔ pa onu omo orihi si kyerɛ mi bi isa ɔbɔdɔ mɛɛ bi ne sun ne sɔtun ma ida omo ri ɔka yi wɔyi ta kaluku mi na tɔyi kaha yi ati tɔyiri biidini fatanfoko fiha fatakunu tɔyira biidini wɔtubiri wula akima wala abirasa biidini وإذ تخرج الموت بإذني وإذ كفرت بني إسرائيل عنك إذ جئتهم بالبجنات فقال الذين كفروا منهم إن هذا إلا سير مبين أمري أو كاين النبي عيسى دو يني معجزة إتمطفان أنك أنك نيبي نانا ان مرأي نتمطفان

lọ́wọ́rẹ́ sọ́nà mọ̀rí kàíkọ ọ̀rẹ́ sẹ́mẹ̀ òsí yẹ́yìn lẹ́yìn bàrẹ́bà orísí yẹ́yìn bàrẹ́bà lórí bàrẹ́yìn òsí yẹ́dà di ẹ̀yìn tó hùn náà nìrẹ́ ìtẹ́lẹ̀ ẹ̀dẹ̀yìn inú yẹ tẹ́ so ẹ̀mẹ́ ọ̀nàmẹ́ sí ma ánẹ́bí isa ọ̀nàmẹ́ sí ma kẹ́ ánẹ́bí mọ́sá àtànẹ́bí ẹ̀nàbọ̀ dọ́mọdé àkáníkà yẹ ánẹ́bí isa ilé tàkùrùkù ilé tàkùrùkù mi nà tìrì káàyè àfẹ́ fáyẹ̀ فتنفخ فيها بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني ile aban to muri akaka lere yondam lere yondam ini jele wa nabi isa onu onu mo acheri isama ya nko inomi isama nya teri nomi do me ho ni umopa do me ho no umopa يريوندا نومري فتنفق ma دبي هوايا bẹ́ẹ̀ka ní gobi ní mímí kẹ̀kẹ́ iṣu wà ẹ̀kọ́ ogun ní wọn. àríga ọ̀nẹ́ anáwọ̀ ní orí ni ankọ́nyé lè lè rí orí tó wẹ̀ ankọ́nyé lè lè rí tó wẹ̀ ní

lọ́tọ̀ tó mú rí nù ọmọdé kẹ́nẹ́ yẹ bí ìyí ní ìrì ọ̀ndàm wèyí tó bí wọlé àkàmá wọlé àbúrọ́sá bí ìdùnnì wọ́n tó bí wọlé àkàmá wọlé àbúrọ́sá bí ìdùnnì lọ́wọ́ àmà hàn náà èdè ní gbé ní gbé ihun nínú ẹ̀rẹ́ wọlé àbúrọ́s àtọwọ́ ọmú kọ báyìí àwọn oníyẹwẹ̀ ọmú yẹ ọmú yẹwẹ̀

bí ìdní rírí ẹ̀ndá bí ìdní rírí ẹ̀ndá ẹni jẹ́ ẹjọ́ sáà wọ́n yí kẹfà fún bani israel ala dọ́n rẹ́bà dọ́ dọ́n rẹ́bà dọ́ tó wọ́n bani israel nínú dọ́n ní záwọ́ àwọn kiri ní yọ ìrìjì tó ń bẹ bàjẹ́ náà ìjẹ́ wọn náà mú anábì isa ìjọ sí àṣeyẹ bí tu a ẹ̀ha ìrẹ̀ àdúgbò máa ìtọ̀mọ́tọ̀ pa anábì nìkú ìtẹ́ fọ́kọ́ in hada illa sihrun mubin umuri kenana mikafiri chine wanne then aka aka yi eni soso ni oso eni wo pa dako wo pa oso ni amoso no akare ani jodi ko muri akaka lan yakhluqu dhubaba ni oso ndi mujiza itomo ko pa ni ono muri ko me jodi mo ba ne bi isa ni ri yonda ni ido tahi anabi yi sọ ọmọ ta lan yakulu kazo baaban lan ọmọ tún ní si ọmọ tún ní hiye anabi yi sọ ọmọ ta. ẹ bẹ fọ sọrọ ní de nìyẹn da yọ lọyọ kàtàkà mẹ òfin bọ ọdún tọmọtọ fà yọ ọkọ lọtí o tó omori nìyẹn lọmọri yìí bàbá àbáyẹ náà fẹ́ kàyè wọ̀lá Wala sọ̀tí òun náà wọ̀lá ayé sọ̀tí òun náà wọ̀lá ayé sọ̀tí òun náà lọ́hún lásán omori kori ọ̀nà ahẹ̀kẹ́ nínú abọ́ ẹ̀hún náà ahẹ̀kẹ́ ọ̀nyọ̀ngùn nínú wọ́ ọ̀nyọ̀ngùn nínú wọ́ wọ̀lá ayé sọ̀tí òun

ɛnna dodo wɔn ɛnu wɔ anyɛ na wɔn ɛnu na wɔ ɛru ɛru dɔm ɛnu to ɛru dɔm wɔn ɛnu ɔlɔ sɔrɔ aga dɔm ɛhan ɛdi sɔbɔ mɛ ɛmɛ ŋun pɔkɛ yɛn nan bi kpɛ ní ɛli yɛ ɔsɔbɔ mɛ. wɛlɛ anfusa hɔn yɛn soro ɛnna dodo wɔn ɛnu wɔ bɛsɛrɛ adan ne ta dɔre ram dɔsɔ pɛtɔn. láti ohun yìí ọ̀nà yìí yìí iye gbogbo ṣe láyé na na isi wọ́n kà wá sápá lè dé lọ́wọ́ adébí sí ègbó lónìí wọ́n àyè fún ọkọ̀ àmọ́kò rò àbá wọn. ìsọ́nàkú yẹn tẹ́ yóò rí ìsì ọ̀nàdọ̀ máa ń gbé àǹdẹ́ òun dẹ́gbẹ̀ẹ́ ní gbé àtẹ̀tẹ̀ ni àwọn orí mẹ́ẹ̀ ti tẹ̀kẹ́ ní ما يستنكذوه منه بل كاكو صاري ما تتيري هذا ما رابعنا أعلم لا سلطان ريني لو فالحامل والمطلوب أمريكا تسمع تسمع هيك تسمع هيك تسمع هيك أما إذا أدا كمي أدا كمي لا سلطان ريني نعم

Laya tabi okun olóòlùwà hẹ̀kẹ́ náà wáhí wá ilẹ̀ lùdá kẹfẹ́ ṣòdè ìdùnwọ́n nínú anyi sùn èsì ní anyi sùn àbọ̀ náà nínú kẹfẹ́ tó ní yẹn wọ́n tẹ́tí sọ nínú túnú bọ́ wáhí wá kẹfẹ́ ṣòdè ìdùnwọ́n nínú anyi bìrì ùdì esi èsì wáyé orí ẹ̀nà kẹfẹ́ ṣòdè ìdùnwọ́n mi ìdí náà nínú nǹkọ́ mi náà jèrè mi ní mọ̀rí àgbò. àwọn kásẹ̀ ní sùkúl ọ̀nà máa ń dé wúrí mọ̀ sẹ́ni fún mi ìdí náà nínú nǹkọ́ mi ní máa hàn ní nǹkan tán wà á wá kàwé lọ́sùn lèṣù láyé tàbí òkú. ẹnẹ́ ẹnẹ́ yẹn tù mí ẹnẹ́ tù mí láyé tàbí òkú mi ẹnẹ́ tù mí ẹnẹ́ yẹn tù mí dé tù سواء عليكم أدعوكم أم أنتم صامتون سواء عليكم أن ينبئون أدعوكمهم أجوانهم أم أنتم صامتون أبوكم لنم أن سزمين إذ هو أخذ صلاة وتوم ريم دم ريدوا كان كاين

من دون الله دون ذو مريد تنيني عباد أمثالكم عباد أمثالكم أمري قولي هي أمي رأي أنا كاوني أنا كاوني نمري بوري هو مريد أبا نمري بوري هو مريد منو مريد أمي أبو نو مريد بوري هو مريد فَدَرَّهُمْ فَلْيَسْتَجِيبُوا لَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ فَدَرَّهُمْ وَكَوَابَنِ فَلْيَسْتَجِيبُوا لَكُمْ هِوَ نِنْ بِتُونُ هِدَيْهِ inni etohire nkuntum sadaqiyin waka anyi de zama yare one ini de ono amene ni euni kazi euna na hekori alaw arjulu yamshuna biha am lahum aydin yabtishuna biha يمشون بها ولينا نوحك النعظة بأن يهونا يمصد سني وعفي وحك إذابون نوغو وعفي وحك أني أزنا بسزونني وعفي وحك أني لنا بسزونني أن يهونا يمصد سني نينو يبقون نوغو أم لهم أيد يبتشون بها أم لهم أيد يبتشون بها بأن نبا نبوني Ya biha ene ne nyinyomumi anyere na mi huna na de se do to hore abo de bisa ka na enwo allahu a'ilu yabasiruna ha ene nyomusire tan etene were de ne ne riva yo be ba ta o ma ma ma ire ame wee nya ŋu ɖe wɔ va ka yo ŋu. ɔbɛrɛ nɔnɔ bi sɔ bi sɔ ibi sɔ kuro sɔ. ìjọ mo ní màá nìkarí yìí dé. dɔw mo ní. dọ́bàrẹ́ ma èsì yí káfìrí nìyí ẹ̀rẹ́ náà hekori èsì yé wa kàyè ẹ̀hún nínú ọ̀nyọ́gàdúnyọ́ nẹ́bà wúnisẹ́ náà wọn náà hẹ̀ kàánù náà ìsẹ́ náà wọn náà hẹ̀ kàánù ẹ̀wọ́n ọ̀nyẹ́ wọ́n ẹ̀ náà nyẹ́wọ́ ní nyẹ́wọ́ mi òfúwẹ́ẹ̀lì àbórí oríẹ̀nà ẹ̀wọ́n ọ̀nyẹ́ èyí ọmọ rẹ̀fẹ́ mi ẹ̀mí yìí rẹ̀fẹ́ ògbéyẹ̀lì ẹ̀wọ́n ọ̀nyẹ́ fẹ́mi yẹn ọ̀sùn rẹ̀ mi ẹ̀nà nyùtọ̀ ẹ̀nà mi yẹn ọ̀sùn rẹ̀ ògùtẹ́rẹ̀ ni láti ọjọ́ orí mi. kẹ́ẹ̀dì rí ẹni amaba mahama salasala ọmọ ẹ̀dẹ́dẹ́ àkótó ìwá ɛnɛ kaa yɛn mo nika yi ìjẹ nà ɛbɛ ló ń tó mo dé ní sikɛ nà kúrè ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون ما هذا إلا بشر مثلكم لا يعكايمون كي يسنتم مريد إلا بشر مثلكم أضافني أنكم من مرغبا يأكل مما تأكلون منه إصنوا عارنني أنا نرى عارني ويشرب مما تشربون أنا نريه إجيا ندعا أنا نريه ولئن أعطاكم بشرا مثلكم إنكم إذا لخاسرون وأنا سأصاب عنك أنني lóla sáàsá ẹ̀kọ́ mánìyà mánìyà mánìyà lọ́wọ́ sáàsá nìní ọ̀dá ń kiri báwọn nìní ah ìnákùnmí ìdọ̀nà xasirun inú ni yíwú yà nìní náà oni yóò bí nínú àbá ọmọ lọ́tọ̀ tó mọ̀ ní lóòrí àjòdá ní sí iye wa iná ayà máa fẹ̀fẹ̀ kà bẹ́ẹ̀ sọ lóòrí ọkùnrin mìíràn sí ẹ̀ka yìí ẹnẹyún lẹ́bà wú ní orí ẹlẹ́mẹ̀rẹ̀ náà náà ẹ̀kẹ́ lóòrí àjòdá náà ká àyíwá ká ọ̀bá ìkiri fẹ́ òní ni lọ́tọ̀ tó mọ̀ ní ọ̀bá ìkiri fẹ́ òní ni.

na tonto mu ni isene onu ni kuna onye hɔ no nyenene onye hɔ no nyenene onye yɛ no nyenene onye tɔ no nyenene ekunyiri no no nyenene bi aba na aka na hɔ ekpere so anaka na hɔ ɛyɛ ɛnɛ wɔn ni sotɔ ba pɔɔru bi sɔɔtu di omuri nyinaa ɛwɔ na na kaa yɛ ba ọba nkiri na ọnene ló kaa yẹ ń nene ká wà á fà fà nene kí yí ọba ọnene àwọn ẹ̀hún náà náà ọba wà bẹ̀ tẹ pọ́ọ́rọ́ ló ti wù bẹ̀ tẹ pọ́ọ́rọ́ ọ̀tẹ́ náà ló wọ́ tẹ́lẹ̀ sí ìrẹsẹ́ náà ló wọ́ tẹ́lẹ̀ sí ló máa ń ṣe ọba tẹ́tẹ́ ló wà mí lọ́ọ́ kéde dè é. wọ́n àtọ́pá ní ẹ̀rú ìjẹ́ wà ní. Anyị bìrọ̀ ya ẹ̀ ríru jẹ́ ẹgbẹ́sọ̀ ríru wọn náà ẹgbẹ́ ọ̀rọ̀ náà náà nígbà yìí ẹni òní kẹwọn náà fà fà án kí yíba bẹ́ẹ̀ òní ni bàbá àti olùkúrò òbú ni ni anáyẹ̀wò mẹ́ka ọ̀bọ̀ mi lọ sọ ẹ̀dá tẹ́ àti kúrì ni. قل ادعوا شركاءكم ثم كيدوني فما تنذرون قل ادعوا شركاءكم أمري وبكى ينتو أمري كيونتو أمري كاي كافرين كفرين كايوا ادعوا شركاءكم يوليونني تاوننا توليونني فبنني mimiti ni nini terenu bene ni kwa benyi rekwa nini bunini thumma kiduni do wapevarere minini suyare minini falato dero aso je minini mini tonyara second tonyara so ko je minini usan se menene falato dero lọ́kì tó kù. Tíyẹ́ sọ́dọ̀ tó mọ̀ lọ́kì. Sẹ́ni ọ̀rẹ́ náà yìí wò, kò mú ní ọmọ ìkàyé tó mú kọ̀mí nìkan wá ìròyìn náà yìí gbọ́nà ọ̀dìkà yìí àlàkà ìlú na mọ̀rúfà ọ̀yìn ọ̀rọ̀ ẹni àkàrà dùgbà ni ọ̀dọ̀dọ̀ ẹni dùgbà ni bìbí wọ́n yìí kò yọ ọ̀rọ̀ wọn ní aláàbà ọ̀pẹ náà ni bẹ́ẹ̀ dùgbà ni bẹ́ẹ̀ dàrí ìrètí ọ̀dọ̀ ọ̀nà wọn àhẹ̀kẹ́ bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ wọn ẹ̀ sí ọ̀. igwe na ni bere ama na je na era di gwa ni wo re ma re di je ni ni kede ni ra ma re o bi ku ba ho o bi ku abo de ka ni ku ne era ani ku era ama ye hira ma ba re ma na nu ku tada o ta nya wa o ba le nya ma ti nya nu ku tada ama na tɔrɔ ka yɛrɛ eri ɔnɔ nyo ama akani kɛ sinasi ntɔ mo ni mu wɔyi kɛsɛ ni bi ɔdi dɔw anadugba ni yɛ ɛhɛ ɔdi dɔw anadugba ni yɛ ɛnu mɛmɛsi le yɛ te pooro wɔsi yɛla wɔsi yɛla anadugba ni wɔyɛ ma bɛ mama kɔ ahɔn mu kɔrɔtɛ wɔn nyɛ ma èyí ti sábà bá mi ìṣòro lábàbà mi nà lédè wò ìfún kátà bá ayílẹ ẹyẹlẹ mi mi sẹ́wọ̀n wájà. wàá kó tíọ̀rì yé tètè oru ọkùnrin kọ̀rọ̀ tíọ̀rì ayé kiri mẹ́lẹ́lẹ́ wàá kú wàá kú ekiri nínú oṣù ẹ̀dú àmà pẹ̀lú ẹ̀dú mìlẹ́nu ọ̀nà wúrọ̀ mu kọ́ pẹ̀lú ọ̀rọ̀ má jẹ́ ọ̀rọ̀ má jẹ́ gbọ́ ẹ̀sán má bọ̀ fọ̀ pàmò mìíràn wọnyẹ nhoro mbaara ha ikọ ọnyẹ nwan jòzòmù maame ọmọdé yìí bá sọ ọdẹ nìkan jẹ ẹ bá anyi practical tí yàrá practical yìí jẹ ẹ bá anyi rẹ ẹ má ma lè lé anáwó mẹ bá yé dé yé ọmọdé bá ká yọ tó ọmọdé yìí nà nkóró yàrá nkà òkè sẹ́yìn náà nà ọmọ mọ̀ ọ́ dọ́ yìí nà you ukɛn na yi kɛtɛ wele ɛnna nana ɛnna yɛ tɛ ɛmu tɔdɔ kɔ ɛmu wɔba ɛmu mɔba nyara wa ma nyɛ gawara mi ɛhɛ ɛmɛ ala kɔɛtɛ di ma mu kabiri sɔnna di ma di mi di mi ka ɛnyi sɔnni sɔnni ɛnyi sɔnni ɔni biya ni wọ́n bá kí sọ́nà ọdún mi sá kó kátó nínú ọdún báàm ẹ̀mọ́ bá kó ẹtẹ́ bí náà mma náà ká mi jẹ́ wọ́n so kátó náà sí mẹ́rin tẹ́ ká mi débi èrè kẹ̀má ká kẹ́yìn sọ́bì àná. kẹ̀má ká kẹ́yìn sọ́bì àná àti sani sani ma bẹ ọsọ ọdì káyé isana nana ọmọdọ ọwọlẹ yìnyín nanu wọ́n yà dọ̀ ká yín kú ìdẹ́dẹ́kù anáyà lùjẹ́ nàdá yẹn nanu. ka ọ̀rọ̀ ní òní na èsì na kàkọ́ńkẹ́kẹ́ wọ́n lè wù na ọmú èsì ilé ìrọ̀mọ́ ní wíìsì ọ̀nà ni ẹ̀hẹ́ kàákẹ́kẹ́ ume mẹ́ ẹ̀nẹ́dọ̀dà e, e e, hu ẹ̀yùn mẹ́ ẹ̀nẹ́dìrì hu hunu mẹ́ ẹ̀nẹ́dì kọ́ẹ́sẹ́ tí mà kàkẹ́ ẹ̀yìn na ẹ̀kọ́ẹ́sẹ́ dèrè bẹ́ẹ̀ dẹ́wọ́n ní nkú ẹ̀mú bọ́ na na ka anyị dị.

dúró ní sanni dèrè àyè sọ̀rọ̀ bọ̀ mẹ́. There was no better. ni mẹ́rin ni nínú ìdèrè wọ́n náà tún zero ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mẹ́rin ni kàmi jésù ni. tó tún tó mu. osùpọ̀ ní màá ní wọ́n àkọ́kọ́ àwọn ọmọ sọ́wọ́ mẹ́rin kọ́ jù. It's not your tool. bíbélì ọmọ kàwá anyi lórí dọ̀tí ọmọ kàwá anyi lè yá ni yá nọ ni na rírì má mìíràn ilé náà òní ló kọ́ kàtà sọ́wọ́n ọmọ mi. àyẹ̀ mẹ́ kóró ní twenty nine days ọ́n ní mẹ́rin náà ìrẹ́ sí na ọ̀rọ̀. tana hakikuta tana hakadadada na ní ìyọmúyọmú ọmọ ẹ̀kẹ́ ní sọ́wọ́n ọmọ mi. قل ادعوا شركاءكم قل ادعوا شركاءكم ثم قل ادعوا شركاءكم ẹ̀wọ́n tó mọ̀ rí káyé wá káyé odò ó ṣúra káyàkún yóò yá wọn mímí àmàhàmá wọn ni yá mímí àmtútù wọn ni kọ́ ọ́dẹ́ nínú ìràpá wọn ni ṣọ́ọ́dẹ́ nínú. ọmọdé ló ń asɛnso wɔ kɔba ne mmefa ɛɛ eh, asoma kare a nkiri ni ire ya zama eh, eh, ne bi sɔrɔ ayi buka wala wala rato ka ɛ ɛfɔ no wɛrɛ bɛ ɛ nye sa ara wa mi ka wala ɛne ne n'ale ne na tuntun mo ni ni kulidu surakakum summa kidu fala tunziru. kàrẹ́ yẹ bẹ yín bẹ́ẹ̀ wọ́ jósì lè yín àní yorùbá kàrẹ́ yóò gbọ́ sódì dɔw wo deli le ni akare tawhidi o kawa dɔ y'o mɔdɛ mɔdɛ bɛ gɛnɛgɛnɛ asumu shiriku asumu sɔrɔ asumu kabu o bɛ bɛ ha o lɔ la ni dani ka o lɔ la ne yɛrɛ ɲɛ ka o de ne ka ka du a du wa o ezake ezakele nye na kɔnɔ n'akɛlɛ nyi kawa ya ban kata nimiri ma ezake ya kɔnɔ ɔ oh, ayi asu bi ne wɔ kawu bi ne wɔ wɔ ami anyi ɔnɛ wɔ kɔyi ɔnɔ mori la ayi si kɔɛ tɛ k'o kari ɔmori ɔkari ya lọ́tún tó mọ̀rí mi àká ọ̀ká wa dọ́ lóòká bá nyẹ ọ̀rọ̀ lọ́nyẹ du ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nyẹ àdúró sọ́nyẹ náà wẹ̀ẹ́ yẹ wọ́n àrà kàkí láhọ́ lọ́wọ́ láfù wọ́tà ilá bẹ̀ láà láhọ́ lọ́wọ́ láfù wọ́tà ilá bẹ̀ láà afẹ́ ọ̀pọ̀sẹ́ kàlà ní ìlà ní ìtọ́ yàtúmọ̀ ní kàkẹ́ nà nkẹ́rẹ́ láhọ́ lọ́wọ́ láfù wọ́tà ilá bẹ̀ لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله orí ọ̀nà máa iṣẹ́ máa ṣe gẹ́rẹ̀ wọ́n àkókátá ọ̀nà ní dókítà gẹ̀tẹ́ ẹ̀nà ẹ̀rọ kọ́sọ̀ ẹ̀dùn ọ̀nà tó mú ní sí payọ́ lọ́wọ́ ɔyɛ ne kura ɛni sun na ɔyɛ ɛni hadi fana sɔhe ɔyɛ dɔnku ɔmɔdi ti kanzu ni nkunu sɛ dɛm na ɔbɛn ugu ɔnyaara ayi ni ugu dɛm na ɔbɛn kanzu ni nkunu lọ́wọ́ lọ́nà wàá mẹ abéjì ìtúdídídídá dìbídídídí wàá mẹ níbi ìnáàmù lẹ́bẹ̀ẹ́dì ìṣe kàmákò ó lòrò ẹ̀rọ ìnáà láti ohun tó mọ̀ ní ìlú láhọ́lọ́ wà láfún wọ́tá ìlọ́dọ̀lá wà kẹ́ẹ̀lẹ̀ yíkọ̀ náà mẹ́bẹ̀rẹ̀ ká bí ẹ̀nà tó sì fẹ́ bí ẹ̀nà àgbọ́nà ẹ̀ ọ̀kọ́ ẹ̀tánú ní mẹ́rin ó tàbọ̀ ó tún mú ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mẹ́yẹ̀ ẹ̀nà ẹ̀yìn kẹwàá dí ìzì ni wàá sọ ọyẹ tó ń tún mú rí kàmá ni ẹ̀nà ẹ̀yìn kẹwàá dí ìzì ni wọ́n bá dàn ẹ̀yìn ó tún mú ọ̀rẹ́ sí ìzì ni ọ̀nà ọ̀yọ́ lọ́sọ̀ tó mú rí sọ́mọ́

dọ̀nyẹ́ ní bọ̀bọ́ bọ̀bọ́ yìí àbá mi dọ̀ọ̀bù ìjú wọn máa ń kọ́ ẹ̀bẹ́sẹ̀ nìyí dọ̀mọ̀ yìí máa ń kàná kó dọ̀ọ̀kú rẹ̀ wà nínú ẹ̀kọ́ dọ̀ọ̀kú rẹ̀ wọ́n sọ́nà ọ̀bọ̀ omorika ana agna shuraka ana agna shuraka alishirk omuri kɔ n'ɔbɛ nɛ ŋɔrɔ ɔnɔbɛ nɛ ŋɔrɔ lórí wu náà bísɛ nɛ anáfíwì kɔ náà bɔ emisɛ náà sè sɔhìn yìí nà ɔmɔ yìí ɔlọtɔ náà náà wọn sɛ nfɛnyɛ lɔsisɛ yìí nà ɔmɔ yìí dɔn ɛnyɛ wà nìyẹn. láti ohun tó mọ̀ nínú ìlú. Owó bá ọ̀nà ọ̀rọ̀rọ̀ háyá ní ẹ̀tẹ̀. Kí ha wọ́n ní dẹ́ni pọ̀ mímí ìzó náà yà kàrí àná àná. Ẹ̀sùn mẹ̀ sọ́tìrì olóògbé ni wọ́n àwọ̀ lúwẹ̀ sí ìgbé náà dáná bọ̀. Ọ̀bùnà mọ́mọ́ mẹ́sì káyá iná dín káyé. Àbáyọ̀ ọ̀yẹ́ káyé bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ ní hàn náà. Yé ehu náà ẹ̀mí káyé ama ọ̀la mọ́ máa ní ẹ̀mọ̀ pọ́ ní lọ́yà yé ihu na wọn nẹkẹ yé ihu na wọn nẹkẹ yé ihu na wọn ẹni wọn fi ọ̀kyẹ́ ayé ihu na wọn ẹni wọn fi ọ̀kyẹ́ wọn yé ihu na wọn ẹni wọn wúzọ ọ̀kyẹ́ wọn ní ọmọdé nìyẹn mú zọ báyìí na wọn ẹni wọn yẹ

ewuri ɔmi sɔnna ayi wa de na dori ebi esiri sɛ ne ba nye sɛba ta ha nye ni nye de ni kɔmi na ma ya mi na ma bɛ iba ma de mu ewuri ɔmi sɔnna ìjà òsìsà ni ló na dori kò sise ojú aso. lónìí ọmọdé òní ìwúrí wa dɛ ba na yɛ na dɛ dɛ mɛrɛ na yɛ na koya idɔn mo yi lọtí ntọ́ mu rí mi and another way yẹ ma kàn yín adi ebi umi maa yi bu ina hàn ma ẹ wọlọ bẹrẹ yẹ ebi. asanya nkata na kanyo asusi asɛmodo asɔmane ya ine hɔno na ɛma no dere fa wallahi wee wesi wee si. okutu ugbo no wara manye wesi wee ọ oh, para ugbu a para eh, agu anabere onobida ne kwe na tibe ɔne deni idanikwe ne omori ọgbàdà wọn nira sọ ìlà ọkùnrin nira sọ ìlà tìlẹ̀ ti dà ọ. and then ọmọ náà ẹni mọ ní wẹ́ẹ́ yọ nsọ ìfà ẹni mọ ní wẹ́ẹ́ yọ nsọ kúrẹ́ yẹ tẹ bọ́ tà bọ́ ọ bọ́ tà bọ́ ọ. kílásì ojú ọmọdé yìí. ẹni mọ ní wẹ́ẹ́ yọ nsọ sùn. omori ọba yà á yìí. ọba bọ̀ ọ̀nà àti ìbẹ̀nẹ̀ wáyà umogo wa maamu wa nida kariyo muri mbaka tetere wase roya konan duwa masumune wase mkwano asura kaka ehe e, ena ena laji ni asura ya boka muri afaya afaya نعم إن ولي الله الذي نزل الكتاب kayo nto muri kai kafiri ne kulli bi wushurakakum thumma kiduni fala tunbiru yuri awon ni tabo katanu abe duwa se mere ke kamlan ni duwa se pebare ni ni duwa se se ni no muri ba kayo nto muri ko kai wa kai إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين إن ولي الله الذي نزل الكتاب إسما بكم ذاني إسما بكم ذاني إسما بكرمان إسما بكتاني ono bo mori eni cheka na yetena ono bo mori eni tel qur'an yetena wa huwa yatawalla as-salihin omori ona ona meto ire azo izano azama je ido mori keje de asiri de amasubure e ho pere ana na zo dẹ̀nà sí rẹ̀ ó mọ̀rí ìmọ̀kọ̀rọ̀ bẹ́ẹ̀ abàtú tẹ́kà ń tó mọ̀rí dẹ́dọ̀ ti zọ ìsọ́nà mọ̀rí ti tutù yìí wá tọ́ni tọ́ntọ́nà tọ̀tọ̀ òmùrí àmì ti rẹ̀ ń bẹ̀ òmùrí ọ̀yà pé wá nù òmùrí àgọ́ àbọ̀ ọ̀nà òrò mọ̀rí yíyà akókó ní mẹjọ́rìtì ni wúlà láwàlá akókó ní kátà ní ewu náà láwàlá. والله علم والله العظيم علم وهي نوع وهي نوع bíjà lùkọ́ àdé eré mẹ́tò ẹ̀mú na iná bùkú ẹwọ́ tọ́rọ kẹ́ni iṣẹ́ wọn kẹ́ni iṣẹ́ wọn kẹwàá àkókò ke adkar adkar onun tó mọ̀rí sẹ̀pá zikir dawat onun tó mọ̀rí sẹ̀pá dọ́kà yá ni kẹ́lẹ́ ṣe ń akọ̀wé mi wẹ́ẹ̀ ẹ̀ bọ̀ wọn kẹ́lẹ́ ṣe wọn àyẹ̀wò yà anyị ze ụra e, anyị ze ụra jiri jide na-eya kudu ahụ anya na ehe omume ukwu na ụra adị kesa na ụra ụra mee otu omume Ee omori omori le zama ntọ omori le kọfi sunna kaya omori jovi sehe ana me kɔntu the yi na jovi rɔpa ana me kɔntu omo yi Don't dɔntɔn omo yi yɛ ɛtɛ dɔntɔn omo yi dɔ kuzu bere sa nino a rot an ɛn sɛ katɔnɔwɛn ka peba le yɔ dɔw kun fi ka kusa vɔɔ vɔɔ diversité tɔmɔ vɔɔ bɔnɔ luzi a y'a kun yi de o bɔnɔ kɔ kun mɛ a y'a ma kɔ kun na fɛn bɛɛ a kuma a yɛrɛ kun bɛ yen tó mɔ yi. dɔnɔ yɛ ni a ko k'a k'i ne bɔ kɔnɔ mɛ kun bɛ yen tó mɔ yi a kɔrɔ pɛrɛtɛ.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 àbíkú ọmọ kẹ́mìsì tó ọmọ ìsìnlọ́lọ́ àdẹ́sílá àbíkú ọmọ kẹ́mìsì kò á yà sọ́hó lọ ìsọ́ọ̀bì nílé ìkàkà wà á dúró pinnu wà mẹ́ni òzò ní sọ ọ́ mẹ́hẹ́ lọ màdé má sísá. ọ̀gá ọ̀nà iná bùkún tó kọ́ mọ́ mi ìnẹ́ ó sàn ọ́ mẹ́hẹ́ lọ màdé má sísá. bọ́ọ̀ sísá náà. sílẹ̀tì ọ̀tọ́ mú ní alwọ̀gbẹ̀dàtà ọ̀tọ́ mú ní kó yìí rínà inú sọ́nà àti kò ṣeré قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس وأنا صنع بيش أجين تنان بيش ساسا نان بيش هكوري نان فاقومي ìdọ̀tí ẹ̀rẹ́ nẹ́ẹ̀nà ẹ̀mkátà ẹ̀rẹ́ nẹ́ẹ̀nà òkú ẹ̀rẹ́ nẹ́ẹ̀nà ìrìjà ànámọ̀bọ̀ nọ́ọ̀nà lẹ́tùgbà tó àsìmì wèé na ṣúdù jìntì títẹ̀ èdò jìntì wúrẹ́ mu àwọn ọmọ ìdílé fa mẹ ẹ ẹsẹ náà yẹrẹ ọyí kàní mi ìrìn anáyẹ máa kà wá ọ̀rọ̀ àkọ́nà ṣoṣo ní títẹ̀ ọ̀. أمرض نكايك إن الشيطان لكم عدو فاتخذوه عدوا أمرض الشيطان أن يجوبي إعلى زومي لو أنا ضغطا لو أنا يوبي كوسيرم وأنا دوري إتونا ضغط àbórí alágbàdọ àyèjù àdèmódìbí anáfòkò ògèèfì iná ní wọn mẹrẹ ọmọ àhá kòkò tìvì àbókè ọmọ náà mórí ọ̀nà iṣẹ́ ọ̀ka ọ̀pọ̀ níbi ọ̀bì òun ẹ̀yìn sọ́dún ẹ̀kọ́ wọ̀tá ọ̀ ọmọ wọ̀tá yìí wà ankiri ọ̀nà àkẹ́rẹ́ ẹ̀nà nánà kẹ́nà dọ̀ ẹ̀nà sẹ́ ìpè nánà kẹ́nà dọ̀ ọmọ wọ̀tá yìí wà sẹ́dọ̀ ìwúrí wà dà wọ̀ ìdíje wọn ní jíde wọ́yọ̀ ọmọ ẹ̀fẹ́ wáyọ̀ wá wàá sí ọmọ ìfẹ́ yà dúdé pọ̀ mọ́rí ẹ̀mẹ́rin ọ̀ọ́ ẹnẹrìọ ẹnẹrìọ láti ojú ọmọdé yìí. àbẹ́bà àbáyọ̀ sọ náírà ọmọdé yìí bí ẹ̀mí tú bá yọ̀pì mẹ́yà náà yẹ. omi sábọ̀ wọ́n bá kẹ́rù ọ̀kà yìí ẹ̀ẹ́ ilé ìhàmà kí ló lè ṣe ẹ̀ ẹ̀ omi sábọ̀ àlìjáná ọ̀fà ọ̀ àsọ̀wọ́n ní jahannama ẹ̀ yà hó àká ọ̀kẹ́ sáà ìdáná ẹ̀kú. لأقيم الإنزيل والله تالله ثم بالله الذي لا إله إلا هو أني ساهد لكو أني الجنة أني الجهنم والذين تدعون sa ɔno ahene na ɛne awabire ma na ɔmɔri la yɛ sati ewu na lɛkum na so ɔmɔri kɛ la yɛ sati ewu na la yɛ sati ewu na na so ɔhom ɔmɔri kɛ ne ne kata ɔyɛ gun ne no bɔ wala ahosuo na so ɔhom na so ɔhom na so ɔhom.

asi tauhidi yɛtɛ yɛpɛtɛ tena awala na asi shiriku kana kpoore enesa nyaahu akpɔkpɔ anyaahu nesa enesa kuu abisoma yi shiriku yɛtɔ ama ikɔnɔ bɔ esi bi yɛtɔ bɔ no o bɛ bɔ o bɛ yɛrɛ kɔn mo ni jɛn jasa nyɛ kɔrɔ ami ọka oritinye ọka ọka ebe na dị orito dọbidi dọre ka ọrị e dakudaku dọre ka ọrị e dakudaku dọre ka obibi oke petiti n'ala والذين o omori kurie ne waahiwa bi ni kɛbɛ soze zoo hiruzo nu waaze ya hiruzo nu waaze ni ha Naya la yasuma o omori ka waahiwa ɛnɛ o a ko kɛ nɛnu sọ́tò tó rí ni. wàtàrà ń yàn dúró ilé ìka ọ̀hún láàyè lọ́sọ̀rọ̀. wàtàrà ń yàn dúró ilé ọmọdé ka yẹ wọ́n kàn níbi ìka ọ̀tẹ́ náà mìíràn tẹ́lẹ̀ yẹ dúwọ̀ èrè wọ́n níbi ihi gèrègèrè yẹ ọ̀hún láàyè lọ́sọ̀rọ̀ nà mí nílé dasuma nka ne yɛrɛ wa wa ma ni wa je ɔlu jɛ ndɔ ɔlu yɛrɛ yɛrɛ ɔlu yɛrɛ ma je yi te ya gorogoro ne yɛrɛ tɛ. ɔmɔdi kɛ ne yɛrɛ tɛ egbe ya de. Wàhùn la yóò ṣe rọ̀ ọ̀nà, wàhùn la yóò ṣe rọ̀ ogbeyi ogutɔ osuwɔ osahɔ ɔnà sojɛ bɛ kawa hɛkɛ mu ɔnà kawa hɛkɛ mu omuli awo nana adako mikɛ n'ayi omuli awo n'awo tɛ dɔw ati n'eyi ɛwɔ tɔ sɛw bɛ nɔ ɛkuku nye omuli yi n'amusa mu ah omuli awo n'awo ya. kàkàkà ìntàdé ohun ìlànà ìdá láìsìmà ahịwà ahịwà ẹni kẹfẹsùlù ìdè kẹnẹẹwà wàrà kàkà ẹ bẹẹ ní ìgbìyẹn náà kọ ọdún ẹnyẹ wọn ahịwà kọ ọmọ ẹwà ló ká ọ ẹhẹ bàkà wọn náà kò lè lè lọ́la ìkó ìkó kà ọmọ náà wọn náà kò lè lè lọ́la ẹnu bọ̀ tún bọ̀ ka ee ẹni bẹ̀rẹ̀ ní ànàmọ́ nka bẹ́ẹ̀ máa hẹ́ wa. bẹ́ẹ̀ máa hẹ́ wa tọ́ ọba ọdún máa kọ̀ ẹ́ta máa kà máa kà náà fi sàkà. ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ bá máa kọ̀ ẹ́ta ní máa kà tó máa kọ̀ ẹ́ta ní ọ̀nyà hajj hajj àmọ́ sí gara ha oyin ló ti bọ́ gara ha wà náà hẹ́ wa kẹ́ wa ní hajj aka ne bra mɛ aka o muhammadu rasulillah wa ama kaka ye amusa tó na amusa ba tó na ɔka o ohuo na obi ebe ba amusa ba tó na ɔka o ekoba mo di lafiya amusa ba tó na ɔka o kɔnɔ ɔnɔ ɔnɔ ɔnanya obi ebe ba ɛsɛ afa le menene menene ọ̀rọ̀ inú ìjẹna jẹ́gù ní àjẹ́ dọ́gara ẹ̀lẹ́ ìkàtà ẹwà gara ẹwà ẹwà gara ẹwà ní wọn nan kpọrọ dé kẹwọ́ kọ ẹfẹ́bà ọ̀pọ̀ ọ̀nàbà ní ẹwà ọ̀rọ̀ kpọkọ ẹfẹ́bà yẹ kẹ ẹkọ ẹfẹ́bà wẹ́ ẹnẹ́ ìsàlẹ̀ ẹjẹ ẹkọ ẹfẹ́bà ká ẹ anyiri itu nze fa wee tuntu webe ku mmemme kata n'otenye ba kẹkẹ láti ohun tó wò ní sísè ọ̀la nkiri bá wọn ayà ọ̀rẹ́ bíi àná lọ́mọ náà kọ́sọ́ sá ọ ọ̀rẹ́ ọ̀jẹ̀ wọn àwọn náà ọmọ ẹ̀sẹ̀ ká ọ. láyé láyé lọ́la. ẹ̀wọ̀n àjọ̀dá ẹ̀wọ̀n àjọ̀dá ọ̀ ọ̀ náà hẹ́bà kú ẹ̀rẹ́ ọ kọ́ lórí ọkẹ̀ ọ̀n náà sẹ́ ọ kẹ́bù nìyẹn tí ó lórí ọ̀ ìjọ náà bá káwọ́ sí dẹ̀bẹ́ sí dẹ̀bẹ́ ilẹ̀ ìdẹ́bà màlú ọ̀nọ́rọ̀ àbàká na ilé pípẹ́ ẹ̀fẹ́ lukukuru yẹn fi ẹni nígbà ìṣẹ̀kẹ́ ẹ̀kẹ́ náà ẹwà kó tẹ wọn ọ̀nà ẹwà kó tẹ wọn ọ̀nà ẹ̀bẹ̀ yìí náà yíwọ̀ wọ́pọ̀ àbẹ́nà náà ìdóhun bí ìdọ̀mí mi muhammadu sallallahu alaihi wasallam ẹ̀ma bí ní ewúrọ̀ náà ruwero kafu na maza ebaba na agairehi ebaba na agara weke ebaba na agara everese ebaba na agara enyana ukore ne baba ọlọmọ agoke ba nnukwu ọrụ sheta ma ọhịa ha enyo ọhịa na. ọhịa ebe nye ihe ọ na ọhịa ebe ọhịa ma ọhịa láti ohun tó mọ̀ nínú ọ̀hẹ́wà ẹwọ́n ọ̀rọ̀ ó sọ tí èdè ní wẹ́gbẹ̀ orígbì àhẹ́wà bá kí yẹn lọ́nà nínú wà ọmọ ọmọ kó ẹ̀rẹ̀ tí wọ́n kọ̀ nyákẹ̀ẹ́ ọ̀nà mọ̀ ní ìrọ̀ ọkọ̀ ẹ̀rẹ̀ ẹ̀rọ lóyìn ní láfíà lóyìn náà ní ká ọ̀ to shake ya na ko hala tanwa o lu ife jene e ba o na toto muri ofa ya ba muri ofa ya ba amin وإن تدعوهم إلى الهدى لا يسمعون وتراهم ينظرون إليك وهم لا يبصرون na fama ya ko muri oso wo e ma be ko ijuma ore be ko sa omi la se to toro kolo jozi e last juma o la e last wo ta ka ka awon na go ta se ni ni e ya da kai be na o da kai go last juma o ye ile re ta si ago ke yo ko 29 e la je yo ko 29 na wa o be ke last juma e أمير أمام دور الكوز دور الهيال إن شاء الله ثم لنا وسيم لنا اللهم لنا الحق حقا وارفقنا اكتبا وعلنا الباطل باطلا وارفقنا اجتنابا اللهم من أراد بالإسلام المسلمين سوءا فصلت عليه سيفتك من كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اربط كيد من أراد أن يكيدنا عليه وهون المكر من أراد أن ينكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذه لي شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤجلنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وإلى الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا إله من الذي دعاك ولم تجبه ومن الذي سألك ولم تعطه ومن الذي استجارك فلم تجره ومن الذي استغاث بك فلم تغفه ومن الذي توكل عليك فلم تكفه وأغفاه أغفنا يا رضيك اجعل بنا ما أنت أعلم فإنك أهل التقوى وأهل المغفرة ولا تجعل بنا ما نال أهله فإننا أهل الذنوب والمعصية يا سريع الحساب يا شديد العقاب يا غفار يا رحيم يا فالق الهد والنوى يا مفتح الأبواب يا مسبب الأسباب يا غافر الخطايا يا صافر العورات يا من البليات يا مقضي العثرات يا مهي الأموات يا قاضي الحاجات اقض هوائجنا واشف مرضانا وارحم موتانا واستجب دعوانا واقض على أحيائنا اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء من والأموات برحمتك يا أرحم الراحمين إلهي إلهنا أنت المحرك المسكن لكل ما وقع في الوجود من الخيرات والشرور وفي حكمك الهل والعقل جميع الأمور وبيدك وأما شيئتك تصاريف الأقدار والقضاء المقدور وأنت أعلم بأجزنا وضعفنا وذهاب هولنا وقوتنا عن تباعدنا مما يهل بنا من الشرور وعن اتصالنا بما نريد من الوقوع فيه من الخيرات أو ما لا يلائم أقرارا في جميع الأمور وقد وقفنا بذلك وتجمجم به ووقفنا لها ثابت مستجيثنا بك في سأل ما يهول بنا من الشرور وما ينزل بنا من الهلاك مما يجري به تعقب الدهور مما لا قدرة لنا بلا تهمله ولا قوة بنا لا تملك فضلا من وضله وأنت الأفو الكريم والمجيد الرهيم الذي ما استغاث بك مستغيث إلا غصته ولا توجه إليك مكذوب يشكك إلا فريته ولا ناداك ضرير من أهل دمه إلا أعطيت رهيته وهذا مقام نستغيث به بك والملتج إليك فارحم ضمي وتضر بين يديك وكن لي أونا وناصرا ودافئا بكل ما يهم بي من المصائب والآزال ولا خجل ظلم ذنوبي هاجبة لما ينزل لي من فضلك ولا مانعة لما تفضل من تولك وآمن في جميع ذنوبنا بأفضل غفرانك وفي جميع ذلات مواصراتنا برحمة كويسانك فإنا لفضلك راجعون وعلى كرمك مؤولون ولنوالك سائلون ولكمال عزك وجلالك متضرعون خير ولا تجعل هب منك الخيبة والهرمان ولا تمن من فضلك الثرب والخلان فإنك أكرم من وكفى بالسائلون وأوصى منك من كل من ترد التامرون فإنه لك المن الأعظم والجناب الأكرم وأنت أعظم كرما وأعلى مجدا من أن يستغيث بك مستغيث وترضى خاطبا أو يستعطف أحد نوالك متضرعا إليك فيكون هب منك الهرمان لا إله إلا أنت يا عمي يا دنيا يا يا كريم يا واسع الجود يا بر يا رحيم برحمتك والراحمين إلهنا اللهم يا إلهنا إله كل شيء يا إله الأول والآخرين يا قوي الجبارين ويا رب العالمين غلط المتكبرين وقناة الظالمين ولا يقوم لامر مالك إلا وذل ولا جبار إلا وخطأ أمكت الأول وتبيت الآخرين وتعلم السر وأخفى وتقني يد الظالم فلا يبسطها وتغني أعين الناظرين فلا تبصر من منافع منها وقد فصلت الله من نصرت وتعين أباك دار مولياك وأنا عبدك فمن لكل دار من رسول فاكر ختار واترك كيد في نار يا رب العالمين اللهم أغشى بشار الظلمة فلا يكسرون وامن قلوبهم فلا يفقهون وأسقط ألسنة فلا ينفقون واقبض أعجب فلا يفتشون وصلك يا إله من سرعانا وأنت المعنى منهم بحق القوة التي رفعت بها السماوات وذهبت بها الأرضين واصفى عليك داء عرشك وقد ما السماء في الأرض يا الله يا هيا قيوم يا من ليس كمثله شيء والسميع البصير عافنا ونجنا وخذ هاجتنا وهبها لنا بحق ابنك المكنون وصدرك المكتوم وفضلك المعلوم أغفر على برداء سترك الذي لا تخرقه بنا ولا تدره الرياح لا تجعل الظالم علينا سبيلا يا رب العالمين أنت تزور المظلوم وتدبر الغشوم وتم من شئت من من شئت وما أمامي ونفسي وما ملكت يدي مما هدر معي وأرز ما غاب عني فإنك شاهد لا تضيد وهادر لا تزول وهل من لا يا رب العالمين برحمتك يا رب الراحمين إن كلامك يا قدير أدعوك يا نور النور ويا نور المعنون ويا فوق نور ويا نور تضادي كل ظلمة وتضادي كل شدة وكل شيطان مريض ويقبل بكل جبال متكبر الله بحق ما دعتك به وتركك إياه اجعل كيد من رام ظلم في نفسي وآل وأولادي تحت قدمي وإنك ثم من شئت ولا قادر غيره ولا هاتوا سواك وبحق الاسم الذي استقر به أرسل وبحق الاسم الذي استقر به خصيه لأنه هو العالم جل هيبة ونور الفقر من جميع عليك راموني وتزيدني قوة على من يريد مني فيا ربي ويا رب كل شيء يا رفيع الجلال ويا عدل سلطان ويا كبير الشام يا الله امر في كل شعر يا هدي الى هدي الله ويا حكم الله حكم الله يا من له العظمة اذا انقطعت عظمة المتكبرين يا من لا يفوت هارب ولا يدرك طالب تدرك الابصار ولا تدركك الابصار وانت العزيز الحكيم ولا يودك شيء ولا يبدو كذا شيء اشغل المرء ومرة كر بما يخرجه عنا واكل كيده عليه وان شق دماغه من كيده وارسنا يا صمد يا خير من وبد يا من هو باق الابد وارسنا يا صمد يا خير من وبد يا من هو باق الابد وارسنا يا صمد يا خير من وبد يا من هو باق الى الابد لي بركاتك ولا تسلم الزواج وسنة عزيزة وطلبة مبينة وجلل من لدنك سلطان نصيرا بك استرسلنا وإليك سألنا وإليك توكلنا فلا تردنا خائبنا من علمك ولا تكفى رجلك رب العالمين برغم كرم الراحمين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين مؤمنين لا رسول الله في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أباك وسعة رزق وزيادة فاجر الخفار وارزق كيد في نار يا رب العالمين اللهم اقش بسار الظلمة فلا يبصرون واعمق قلوب فلا يفقهون واسقط السنة فلا ينطقون واخفض داعش فلا يبطشون وفرك يا الهنا فرعانا وانت المعنى منهم بحق القوة التي رفعت بها السماوات وذهبت بها الارضين واصفى عليك بها على عرشك وقطعت مع السماء في الارض يا الله يا هي يا قيوم يا من ليس كمثله شيء والسميع البصير عافنا ونجنا واقض هاجتنا وهبها لنا بحق ابنك المكنون وسرك المكتوم وفضلك المعلوم اغفر على برداك سجدك الذي لا تخلق بنا ولا تدره الرياح لا تجعل الظالم علينا سبيلا يا رب العالمين انت تزور المظلوم وترد الغشوم وتم من شئت من من شئت اما امي واما امامي ونفسي وما ملكت يدي مما هدر معي وارث ما غاب عني فانك شاهد لا تضيد وهادم لا تزول وهليم لا تهون يا رب العالمين برحمتك يا رب الراحمين انك لم تشاء قدير ادعوك يا نور النور نور ويا نظام نور ويا فوق نور ويا نورا تضاء بكل ظلمة وتخفى بكل شدة وكل شيطان مريض ويخبط بكل جبار متكبر اللهم بحق ما دعتك به وسألتك إياه اجعل كيد من رام ظلم في نفسي وأهلي وأولادي تحت قدمي وإنك تم من شئت ولا قادر غيره ولا هاتوا سواك وبحق الاسم الذي استقر به أرسل وبحق الاسم الذي استقر به خسده يا الله أبي العالم اجعل هيبة ونورا فقر من جميع هديك جرمونه وتزيدنا قوة على من يريد ظلمه فيا ربي ويا رب كل شيء يا رفيع الجلال ويا عدل سلطانه ويا كبير الشام يا اللهم الامر في كل شانه يا هدي لا هدي الله ويا حكم الله حكم الله يا من له العقل في القطعة عظمة المتكبرين يا من لا يفوت هارب ولا يدرك طالب تدرك الابصار ولا تدركك الابصار وانت العزيز الحكيم ولا يودك اي شيء ولا يبدوك كذا شيء اذ من رمى لك جر بما يخف عنا وكن كيد عليه وأن سقط إمام من كيده وأنصنا يا صمد يا خير من ولد يا من هو باق للأبد وأنصنا يا صمد يا خير من ولد يا من هو باق للأبد وأنصنا يا صمد يا خير من ولد يا من هو باق للأبد هب بركاتك ولا تسلم الزواج وسنة عزيزة وطلبة مبينة وجلل من لدنك سلطة نصيرا بك استرسلنا وإليك سألنا وإليك توكلنا فلا تردنا خائدنا من غيرك ولا تدفع رجلك رب العالمين برحمتك يا الراحمين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين مؤمنين لا رسول الله في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعدائك وسعة رزق وزيادة علم وإيمان وذهاب هم من وغم مرض وسقم وقدمة ووجع وألم وورم وألقنا بالصابرين يفعل لما يريد اللهم اجعل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم